wọ́n ti mú muhammadu ọkùnrin kan ló jí gbé nídó èkìtì ilé-ẹjọ́ májísrèètì kan tó wà ní adó èkìtì ti pàṣẹ pé kí ọkùnrin ẹni ogójì ọdún kan súnmọ́ muhammadu máa lọ gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n títí di ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2024 yìí muhammadu ni àwọn ọlọ́pàá dì lọ́wọ́ dì lẹ́sẹ̀ tí wọ́n sì gbé e wá sílé ẹjọ́ lọ́jọ́ ẹtì friday ọjọ́ karùn-ún oṣù kẹrin ọdún yìí ẹ̀sùn ìjínigbé àti ìdígunjalè ni wọ́n fi kàn án gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́ nílé ẹjọ́ náà ọ̀gbẹ́ni akínwálé oríyọmí ṣe sọ ó ní ọ̀daràn náà ṣe ẹ̀ṣẹ̀ yìí ní déédéé aago mẹ́jọ alẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2023 ní ìdó èkìtì níjọba ìbílẹ̀ ìdó nípínlẹ̀ èkìtì níbẹ̀ ó ṣàlàyé pé ọ̀daràn náà fi ìbọn gba fóònù àti owó lọ́wọ́ àwọn ọkùnrin méjì kan ayuba muhammed àti ọ̀rẹ́ rẹ̀ usman muhammed oríyọmí sọ pé ọ̀daràn náà tún jí ọmọdékùnrin kan ayuba muhammadu gbé tó sì ti ń béèrè owó lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ kọ́wọ́ tó tẹ̀ ẹ́ nígbà tó ń jẹ́rìí nílé ẹjọ́ ọ̀gbẹ́ni ayuba muhammad sọ pé òun wà nílé òun ní ìdó èkìtì lọ́jọ́ náà pẹ̀lú àwọn ẹbí òun lójijì ni àwọn fúlàní márùn kan déédé wọlé pẹ̀lú ìbọn àti àwọn ohun ìjà olóró míì bẹ́ẹ̀ ni wọ́n kọjú ìbọn sóhun tí wọ́n sì fipá gba fóònù òun bákan náà ni wọ́n tún gba fóònù ọmọ òun àti owó tó tó bíi mílíọ̀nù méjì lọ́wọ́ àwọn ẹbí òun táwọn jọ wà níbẹ̀ ó pé lẹ́yìn tí wọ́n gba gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n gbé òun tí wọ́n sì kọjú òun sínú igbó tí wọn kò sì gba òun láàyè kí òun wo ojú wọn ọkùnrin yìí ní lẹ́yìn tí wọ́n yọ̀ǹda òun ni àwọn mọ̀lẹ́bí òun gbé òun lọ sílé ìwòsàn àti pé nígbà tí òun kúrò nílé ìwòsàn lòun lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí ní àgọ́ wọn tó wà ní Ìdó Èkìtì agbèfọ́ba ní ẹ̀ṣẹ̀ tí ọmọkùnrin yìí ṣẹ̀ ń lòdì sófin ó sì ní ìjìyà lábẹ́ òfin ìwà ọ̀daràn tí wọ́n kọ ní ìpínlẹ̀ Èkìtì lọ́dún 2021 ó wáá bẹ̀ adájọ́ pé kí wọ́n fi ọ̀daràn náà pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n títí di àsìkò tí ìwádìí yóò fi parí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó fi dá ilé ẹjọ́ lójú pé òun ṣetán láti pe àwọn ẹlẹ́rìí wá sí kóòtù ṣùgbọ́n kí wọ́n fún òun ní àsìkò díẹ̀ sí i nígbà tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀daràn yìí bóyá ó jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án tàbí kò jẹ̀bi ó ní òun kò jẹ̀bi o ṣùgbọ́n kí ilé ẹjọ́ dáríji òun àmọ́ o kóòtù náà kò gba ẹ̀bẹ̀ tí ọ̀daràn náà bẹ́ẹ̀ onídàájọ́ láńrewájú owó lẹ̀sọ̀ pàṣẹ pé kí ọ̀daràn ọ̀hún máa lọ gba atẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n títí àbájáde ìwádìí yóò fi jáde láti iléeṣẹ́ ètò ìdájọ́ ìpínlẹ̀ wọn ẹ̀yìn èyí ló sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún yìí Taofik Sodiq ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.